ẹ káàbọ̀ padà AFCON special edition 2019. nineteen sì ń tẹ̀ síwájú torí wípé ẹmọ̀wé ewu bá ṣe mú níkọ̀ọ̀kan èjèèjì wọn kò ń ṣe ẹ̀yìn náà wípé ah, ẹ ti rò pé àwọn oúnjẹ tẹ ẹ gbélé náà kò sí nǹkan kan tó máa ṣe o ẹ̀yẹn ṣe àfihàn bẹ́ẹ̀ gbómi lé náà tó bá jóná ẹ mẹ̀ǹtẹ́ ni ẹ̀bẹ̀ torí wípé ẹ gbọ́dọ̀ má gbọ́ àwọn kókó tó ṣe pàtàkì nínú bọ́ọ̀lù eré ìdárayá pàápàá jùlọ tilẹ̀ adúláwọ̀ gbogbo wa la máa ń gbọ́ tòkè òkun ṣùgbọ́n tilẹ̀ adúláwọ̀ ẹ jẹ́ káwọn ọmọ wa náà mọ̀ torí wípé ó lè ṣe bẹ́ẹ̀ kó dìtàn tó bá dé dìtàn ìtàn lè di kíni ó lè di oore ńlá lọ́jọ́ iwájú a sì ń tẹ̀ síwájú torí pé a wà ń bíbà yìí kí mi náà padà sí ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Emmanuel mo ní ìbéèrè kan tí mo pákéjì mi èèyàn máa ń pákéjì ìbéèrè tó ń jáwọ́ jáse nú ẹ̀ tó ń jáwọ́ jáse nú mi mo pákéjì ẹ̀ ní ọmọ bá bí mi léèrè pé kí ni reason tí mo fi pákéjì èmi nìkan mo lè mọ reason tí mo fi pákéjì kí ni ìbéèrè yẹn ìbéèrè yẹn ni wípé nígbà tí à ń sọ̀rọ̀ wípé Egypt Egypt Egypt tàdé túmọ̀ wípé owó gọ̀gùrọ̀gùn ti wà níbi bọ́ọ̀lù a rí wípé ó tèkè àjọ CAF láti rí ẹni tí wọ́n fẹ́ gbé AFCON 2019 fún Cameroon ló kọ́kọ́ fẹ́ gbé fún mm. tó wá ń jà fitafita futufutu pé ṣé kinní òun ṣèso oore fún ìlú tó bá gba AFCON lálejò ni tí Cameroon fi wá wò pé ó ń bò wọ́n lẹ́rù àbí kí ló fà torí parí pé àwọn lókè òkun wọ́n máa ń jà sí ẹni tó fà tó máa World Cup 2020 àti mọ̀ 2024 gan mm. ó ti ń palẹ̀ mọ́ twenty twenty kínní òun náà ti ń prepare ara ẹ lẹ̀ kí wá ló dé tí Cameroon tí ò fi lè gba ìdíje tó fi wá jẹ́ pé wọ́n ṣe padà wá ti lọ sí ọ̀dọ̀ Egypt. bẹ́ẹ̀ ni láti bí ọdún láti ọdún tó kọjá ni wọ́n ti sọ pé ìlú Cameroon ló máa ṣe agbákẹ́dù ìdíje bọ́ nípa gbọ́nmi sí omi ò tó kankan báyẹn ló ṣẹlẹ̀ tí wọ́n á pété orílẹ̀-èdè olótú rẹ́dì tó ṣe tán tó lè gbà wọ́n kalẹ̀ nípa ìgbé pàjáwìrì bẹ́ẹ̀ wọ́n wá rí pé ìlú Egypt tó máa ní ká mú méjì nínú Africa I would say Cameroon I would say Egypt and South Africa because South Africa wọ́n ní eh, exposure wọ́n ti gba eh, àwọn tó ti host World Cup rí mm-hmm. so wọ́n ní stadium the stadium and the facilities are there tí wọ́n lè fi ṣe pé ah tó máa ní ìpè pàjáwìrì o ìlú South Africa bọ̀ wọ́n sọ pé South Africa ti ṣe tẹ́lẹ̀ kátówé tó tún túmọ̀ mm-hmm. tó jẹ́ eh, tí àwọn ọmọ tó fún jẹ́ ok let's take it to North Africa ìlú mm-hmm. Egypt ló ṣetán láti ṣe agbátẹrù ìdókòlò that's the fifth time tún máa ṣe. Mm. láti ẹ̀ ti kín cousin lẹ́yìn wá rí i pé nígbà tí àjọ caf tó ń gbèkè tó ń gbèkè wá wọ́n gbà tó padà lọ sí Cameroon ọkọ̀ tó máa lò gan wọ́n yìí ni gbogbo orí pápá tó fẹ́ lò wọ́n yìí lò pé àdójútì ni nìyí àdójútì ni nìyí. kíní yẹn ló wá kíní yẹn ló wá jọ mí lójú. ẹ má bínú mi sá ó ti ṣẹlẹ̀ nígbà tí wọ́n ti gbé fún orílẹ̀-èdè kan rí mm. ìlú Libya náà gbé mm, fún kán tó gbà kúrò lọ́wọ́ Libya pé ta ló tún hmm. máa ṣe ló máa tún gbà wá kalẹ̀ o hmm. wọ́n ti gbé lọ sí Equatorial Guinea báyìí eh, tí Zambia fi gbà lọ wọn eh, so ó ti ṣẹlẹ̀ rí náà níbi à hmm, ah, ìlú ìyẹn lè ṣe nítorí ogun tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí wọn eh, nǹkan tó kiri èmi àmọ̀ wípé ìlú tó gun bá ti wà àti gbére ìdíje lọ́bẹ̀ máa ń ṣòro ah. ṣùgbọ́n Cameroon wọn ò ní eré ìdíje nǹkan tẹ̀mí ohun tó wá ń sọ kúlúkúlú lọ́kàn mi ni pé ah, àbí ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n ń gbá nílẹ̀ adúláwọ̀ àbí kò ń generate kò ń mówó jáde fún ìlú tó bá torí eh, ní ìgbà tí mò ń wo àwọn tí mò ń wo àwọn eh, àwọn tí mò ń wo àwọn kankan lórí ẹ̀rọ ayélujára ìlú tí ó fẹ́ host twenty tó fẹ́ host ẹni twenty thirty àwọn ìlú yẹn ti ń build fìdí ẹ̀ lẹ̀ ìlú tó fẹ́ host ẹ̀ ní twenty twenty tá a wà ń bẹ̀ àdá twenty twenty two ìlú yẹn ti ń sáré ó ti ń gbáradì ó ti ń ṣe gbogbo ẹ̀ wọ́n ń ṣó àwọn fíìdì tó fẹ́ lò wọ́n ti wọ́n ṣe ń build nínú field bóyá bíi mẹ́rin tó jẹ́ giant field tó fẹ́ lò wọ́n ṣe ń parí ìpele kan nínú ẹ̀ ni tó dẹ̀ fún wọn lọ́kàn balẹ̀ pé àwọn kó tó dìgbà àwọn máa parí ẹ̀ tó ń túmọ̀ sí wípé wọ́n mọ̀ wípé ọrọ̀ ajé àwọn arú kẹ́kẹ́ sí owó á wọlé ìjọba àpínlẹ̀ ìbílẹ̀ àti ìjọba ìlú gangan federal òun náà máa rí owó òun náà jàǹfààní òun mo ṣe òpè àbí ti ilẹ̀ adúláwọ̀ kò tí ì wà commercialize kò tí ì máa àzín kò tí mú nǹkan kan tọ́rọ́ ní tere ìdí tere tí kò tí ì máa mú wọlé ló jẹ́ kí ìbéèrè yẹn kó jẹyọ bẹ́ẹ̀ tábà wá ń sọ nípa mímú fífi àǹfààní sí ọrọ̀ ajé orílẹ̀-èdè ọ̀nà wo ìtorí ó ń ṣe mí bí kí nàìjíríà gbà ìtorí mo wá wò pé tí nàìjíríà bá wà gbọ́n lè máa wò pé <laughs> kí ló kí láǹfààní tó fẹ́ ṣe fún alásìkò yìí ọ̀nà wo kákọ̀ strategize lórí ẹ̀ pé bóyá tún lè fi àwọn àjọ hmm, àwọn NFF wájú wípé ẹ wá o ọ̀nà àǹgùbá ọ̀nà àǹgùbá yìí ẹ lọ gbá o. Mm bí tí àwọn èèyàn máa tún benefit látàrí. alright kí orílẹ̀-èdè kan tún lè gbẹ pé wọ́n máa gbé ìdíje kalẹ̀ plus or minus eh, láti níbi bíi stadium tó lọ bíi eight mẹ́jọ bíi mẹ́jọ. o ti lé nàìjíríà. tájọ fífa gbélé. tájọ fífa gbé kalẹ̀. ìyẹn tó jẹ́ tó jẹ́ eh, tó jẹ́ standard standard ti lé nàìjíríà. taba tọ́ka sí lílé nàìjíríà hmm. mélòó la lè fọwọ́ kọ́ sí pé. nígbà yẹn ni o nígbà <laughs> yẹn <laughs> èyí tó ṣe yorù rẹ padà tó jẹ́ kéwì sí i àwọn olùmọ̀ ló ń jẹun bẹ́ẹ̀. taba wo nípa ọdún two thousand a pè Ghana Nigeria two thousand gbà pé ilé ìlú wa a ṣe tán a lè gbé tán láti pé tó ẹ jẹ́ ká pa orílẹ̀-èdè méjì papọ̀ tó jẹ́ ìlú Ghana àti Nàìjíríà àti pọ̀pọ̀ láti ṣe ní that two thousand. mo sọ pé tábà Ghana Nigeria two thousand two thousand and two. exactly táwọ tábà wọ pé orílẹ̀-èdè wo ló tún ṣe tán báyìí ẹ̀kọ́ tó papọ̀ wọn ìlú Cameroon pé wọ́n wọ àwọn stadium wọn mélòó nú ẹ̀wọ̀ tiẹ̀ tí ì ṣe tán láti gbé ìdíje ìkalẹ̀ wọn pé ta ló máa gbé ẹ̀rù yìí tì wọ́n ti gbé lọ sí ìlú Egypt but mo ti sọ pé ìlú South Africa àti Egypt hmm. tẹ́ bá wo lórí orí ìtàgé ẹ bá wo stadium wọn hmm. bọ́n ṣe hmm. gbá bọ́ọ̀lù sí tẹ́ bá wo South Africa league ẹ bá àánú they are far far ahead of any other country apologies to all others. Mm. Mm àwọn ti wọ́n ti lọ síwájú dáadáa wọ́n ti lọ síwájú sí wọ́n ti lọ síwájú sí lópin tó láti pété ọ tábàdé ká wò ó dáadáa o orílẹ̀-èdè Egypt náà ṣetán láti ṣe agbátẹrù. ọ̀dà nítorí àkókò wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wò pé ẹ jẹ́ ká wo ètò máa ṣẹlẹ̀ ní alẹ́ òní ní agbára ọlọ́run láàrin orílẹ̀-èdè Egypt àti Zimbabwe mo fẹ́ ka sáré mẹ́nu ẹ̀ torí ó ní nǹkan kan tí mo fẹ́ mẹ́nu gbà nítorí pé ìròyìn tó wọlé ní kòṣẹ́kòṣẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ ń béèrè pé ènìyàn àjẹ́ àjẹ́ ṣe wípé video assistant referee ṣọ́ máa lò ó ẹ jẹ́ n sọ fún yín pé wọ́n máa lò ìyẹn tó bá dé quarter uh, final ìrọ́ di quarter final wọ́n máa bẹ̀rẹ̀ sí lo tó bá ti dé ìpele fún mẹ́sẹ̀ ń yọ mm. wọ́n bẹ̀rẹ̀ sí lo eh, video assistant referee ṣùgbọ́n mo fẹ́ ká pẹnu ká sọ lórí nǹkan torí kíní eh, ẹ kíní ẹ wo táwọn táwọn àwọn falcons wa tó bá gbọ́ var òun dà kankan lẹ̀ ṣùgbọ́n ẹ má jà tí lọ bẹ̀ torí mọ̀ pé cousin mo rẹ́rìn àwọn ẹ̀rí kan èyí tí lọ bẹ̀ àwọn ibi tí mo fẹ́ lọ ni pé tá bá word to word Egypt àti Zimbabwe ẹ jẹ́ kí n ti kọ́ tí bá ní gbé fún yín bẹ́ẹ̀ àwọn yẹn lè kọ́ pé iye torí àṣẹ máa fi ṣe ayọ̀kọ́lẹ́ jẹ́ káwọ bóyá àwọn bóyá àwọn èèyàn ń tẹ̀lé wa lọ káfí bóyá àwọn èèyàn ń tẹ̀lé wa lọ. ọ̀dà ẹ jẹ́ kí n kọ́ jù báyìí Zimbabwe Egypt talẹ̀ mú lálẹ́. Ah, máa mú máa lọ pẹ̀lú Egypt hmm. because they are, they are the host nation. Eh, tabade wo láti ẹ̀yìn wá sí hmm. host nation has never lost its first game kaba sọ ní èdè gẹ̀ẹ́sì. Hmm, pé àwọn àwọn tó gbé agbátẹ̀lú kalẹ̀ pé wọ́n sábà pàdánù tó hmm. jẹ́ bẹ́ẹ̀ <laughs> eh, nìkan tẹ́ fi tẹ̀lé wọn nìyẹn àmọ́ eh, ẹ̀fọn máa já bàálù náà nígbà nígbà míì nígbà míì nígbà tó bá kù sí awakọ̀ bàálù létí ah, tó pọ̀ jù. ó oh, oh, dà ẹ jẹ́ ká wò ó pé tá bá wò orílẹ̀-èdè Zimbabwe ẹ̀mẹ́ta péré làwọn sì lọ sí you know, AFCON ọdún twenty fourteen twenty six uh, twenty six uh, twenty uh, two thousand four two thousand six àti two thousand seventeen lọ́tí wọ́n sì ti gbà rí wọ́n ti gbà rí ṣé a lè sọ wípé ohun tó máa ṣẹlẹ̀ lálẹ́ yìí tabaníkà wo gbogbo báwọn náà ṣe sọ àwùjọ àwọn náà ti padà bọ́ta pé àwọn lálẹ́ yìí àwọn ò ní gbà fún orílẹ̀-èdè jíjí pé lóòótọ́ àwọn ni wọ́n wọ́n wọ́n ṣàgbàtọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn ní àwọn ọgbọ́n àtinúdá kan hmm. tó jẹ́ pé àwọn ti mọ̀ pàápàá eh, eh, wọ́n dáadáa kọ sálà wípé alálẹ̀ yìí kò ní nìkan kan ṣe pé bó jẹ́ káwọn gèjẹ káwọn fà láṣọ káwọn ti ṣubú ẹ pé ìkọ̀kan lè wà tí Zimbabwe lè ṣe tó lè da àgbo Egypt sínú. Ah, nípa ẹja kan ti pé Egypt wọ́n ti ẹ̀ kúrò nípa World Cup ni hmm. lọ́dún tó kọjá hmm. so ìyẹn ti fún wọn ní they call it ahead of the Zimbabwe. Mm àwọn tábà nílò pé ká wo nípa ká tẹ̀ pé eleven to eleven player hmm. àwọn ọmọ tó ń fẹ́ kó sórí orí pàpà hmm. mọ́kànlá mọ́kànlá mọ́kànlá mọ́kànlá kọjú ara wa yìí. àwọn <laughs> sì tẹ̀lé Egypt Egypt sì ní àwọn ọmọ tó tó dáa ju hmm. àwọn ọmọ Zimbabwe lọ kí pé kì í ṣe pé àwọn ọ̀dàdì pé àwọn ọmọ sọ wọn ọmọ bọ́ọ̀lù gbá hmm. but abáwo pé ká wo pé bọ́ọ̀ ṣe máa gbá sí hmm. that's what we call tactical analysis àwọn hmm. sì fún àwọn ìdíje jìbìtì wọ́n sì ní wọ́n sì ní eh, àǹfààní àti agbára over this time pé wọ́n àwọn ọ̀dàdì pé àwọn ló tún gbé kalẹ̀ àwọn ló fẹ́ host ẹ̀. ẹ eh, ẹ eh, cousin níbo níbo torí kò sí ìgbà táwọn èèyàn dúró de pé ẹ jẹ́ cousin mi náà sọ tiẹ̀ níbo ló tò sí. ẹ o mọ̀ pé àwọn èèyàn máa ń fẹ́ àwọn èèyàn máa ń fẹ́ mọ̀ kí ni fa fẹ́ wí. tó bá gbé kalẹ̀ báyìí. táwọn èèyàn bá dẹ̀ ti wò pé ah, ohun ọ̀pẹ̀lẹ̀ rẹ o alórí ìṣúná wọn ọ̀pẹ̀lẹ̀ ti sọ lọ wọn á fẹ́ tẹ̀lé. wọ́n rí láàrin Zimbabwe hmm. àti Egypt lálẹ́ yìí ọ̀mì ọ̀mì ló máa bọ́ sí. Hmm? ẹ wo tó tán mo sọ fún yín ẹ mọ̀ dá ẹ kò mọ̀ bọ̀dá yìí omi omi ló máa bọ́ sí ló máa padà bọ́ sí gbogbo ẹ̀ omi ló máa bọ́ sí ó ní reason tó máa fi rí bẹ́ẹ̀ o ó ní reason tó máa fi rí bẹ́ẹ̀ tẹ́rí tí nǹkan tó máa fi rí bẹ́ẹ̀ ni wípé tábà lọ wo Zimbabwe hmm. lóòótọ́ lóòótọ́ wọn ì tí hmm. ọ̀dọ́ máa máa ń pa nǹkan ní kọ́sítọ́mà dáadáa ni kọ́sítọ́mà hmm. ni wọ́n nítorí wípé owó téèyàn bá ti ń kówó lé lórí ní ọdún kìíní ọdún kejì tó bá máa fi di ọdún kẹta á máa yí dáa Mm. a máa yí dá mm, mm, ó wá jẹ́ wípé first match ìyẹn ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ló jẹ́ láàrin àwọn àti Egypt àkọ́kọ́ Egypt ò tí ì lè get ara àwọn náà ò tí ì lè ní balance tactics tí wọ́n fẹ́ lò prediction tactics ló wà fún wọn sí wọn tí mo pé angle la fẹ́ fi penetrate báwo la fẹ́ já wọn lọ́rẹ́ mm-hmm. Zimbabwe náà dẹ̀ kẹ̀rẹ̀ tábà lọ wò tí tábà lọ wò mo máa fi nǹkan kan ṣàpèjúwe AFCON Hmm. Eh, àtàmú ní AFCON World Cup àwọn women kìíní tí wọ́n play ní ege tí Nàìjíríà play against France hmm. tábà lọ wo réètì ti France fi tó fi mm-hmm. tó fi ń sọ pé mm-hmm. orí òun ah, wà ńbẹ̀ orí òun wà ńbẹ̀ ṣùgbọ́n àwọn AFCON àwọn obìnrin wa hmm, àwọn AFCON àwọn Super Falcon yẹn wọ́n ti kó ẹ̀mí wọn lórí wípé ah. gbogbo nǹkan tẹ́ bá máa ṣe lẹ́ máa ṣe wà á rí pé penalty tí wọ́n tún gbé fún wọn gan wọ́n gba sígbó wọ́n wò pé àní ẹ gbúdọ̀ náà Nàìjíríà ṣẹ̀dọ̀ ṣe dúró pé wàá tún gbá <laughs> ló fi wọ́n rí one go irú determination yẹn ni Zimbabwe ń bá bọ̀ buhari hmm. wípé wàá bá wọn gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ tó bá lọ wo bí wọ́n ṣe ń gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ yẹn buhari hmm. wípé wọ́n wà determine lórí wípé táàbà díẹ̀ ní gbafi ah, ẹ̀yẹ ààrẹ lè gba wọlé táàbà ní gbafi ah, ẹ̀yẹ eh, eh, a máa eh, kó ní pele kò wá ìpele kìlítà wà yóò pe àwọn preliminary a máa kó mẹ́ hmm. òun ni determination ló jẹ́ sọ wípé àkọ́kọ́ tí ó bá ti tẹ̀ kò dẹ̀ sí first match tó bá ti dàrú mọ́ tíìmù àti kóòṣì àti player àti everybody lójú bẹ́ẹ̀ wọ́n lọ ń play mark attack mark defence àbí wọ́n lọ ń play defensive game fún wọn àbí wọ́n kàn lọ ń kó gbogbo àwọn dí ojúlé tíìmù tó bá wà ahead ó máa wà frustrated. ó dà ó dà ṣé kó tó di pé ẹ jẹ́ kí ẹ wá sọ́dọ̀ yín kó tó di pé a máa lọ torí wọ́n ti ń fọwọ́ ro kà pé àkókò ilé ti ń tó tí a máa lọ àtàyè ti lọ náà nù <laughs> ẹ ti ẹ̀ mọ́ lọ́dọ̀ yìí all right ní bá ṣe máa bẹ̀rẹ̀ bí ìdíje ilẹ̀ adúláwọ̀ ṣe máa bẹ̀rẹ̀ lónìí ẹ kí nìkan tí ẹ̀yin máa sọ fún àwọn olólùfẹ́ ìyẹn àwọn fans káàkiri gbogbo ilẹ̀ adúláwọ̀ torí pé lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀pọ̀lọpọ̀ tẹ bá rí àwọn àwọn ọlọ́pàá àtajá gbogbo àwọn tó ti kó sí àdúgbò yẹn ní lórílẹ̀‐èdè Egypt pé à lè sọ àwọn eléyìí wọ́n ń ṣe òyìnbó ẹ kò lè sọ pé àwọn wọn funfun inú wọn àwọn funfun inú wọn. black ni o àti sọpọ dúdú but black ni o. black nínú wọn pé tílẹ̀ rò pé nǹkan tá a fẹ́ sọ fáwọn tó ń jẹ́ fans torí pé àwọn fans lọ́pọ̀lọpọ̀ gbà mí àwọn ló máa ń dá gbọ́nmi sí omi tó lẹ̀ tílẹ̀ rò pé bí afcon ṣe bẹ̀rẹ̀ kí ni nǹkan tá a fẹ́ sọ fáwọn fans. AFCON tó bẹ̀rẹ̀ ní ọjọ́ tòní gbogbo àgbáyé náà ló ń wo bá ṣe wo ti ìkéje ti gbogbo àgbáyé so. Uh, a lot of people wọ́n fẹ́ lọ sí stadium wọ́n fẹ́ kó àwọn ọmọ wọn lọ́wọ́ fẹ́ kó mọ̀lẹ́bí lọ́wọ́ fẹ́ ara lọ́wọ́ láti lọ wo ìdíje so kì í ṣe pé tá a bá ń wo ìdíje lórí àwọn àwọn táwọn láti orí táwọn láti orí dígí gan hmm. ó ní bó ti máa ń ká wa lára sí ìjọba hmm. tó wà lórí stadium tó ń hmm. wo náà so aláti fọkànbalẹ̀ pẹ̀tọ̀ bó bá ti jẹ́ sí o eré ìdíje ni mm. kakọ̀ gbà bẹ́ẹ̀ bó a ṣe rí gbogbo àwọn àdókòtò àwọn ọmọ nàìjíríà bẹ́ẹ̀ la ṣe ń lọ báyìí ká máa fi àdúrà ran àwọn tiwa lọ́wọ́ tó àti kópa náà rí àti gbà ní ẹ̀ẹ̀mẹ́ta mm. ọdún nineteen eighty eight ọdún nineteen uh, ọdún uh, nineteen eighty nineteen ninety four and ọdún two thousand and thirteen as well and nígbà mẹ́rin la lè ti ṣe ipò kejì náà láti ọdún eighty four eighty six ninety mm. and two thousand as well mo pé ètò àtikó tó fún ọmọ nàìjíríà rẹ láti tún gba ẹlẹ́kọ̀ọ́ sí. ó jẹ́ kí uh, a máa kí àlejò wa dáadáa èyí tí wọ́n ti darapọ̀ wá lórí ètò yìí ìyẹn AFCON special edition èyí tí Orísun tẹlifíṣàn tó gbé kalẹ̀ fún wa fún gbaládùn ẹ̀yin ara lé àti fún wa náà ẹ wo ẹ ẹ má jẹ ah, ẹ ẹ wo táìmù lókè agogo náà ti lọ ó dàbí ká má lọ àbí ó dàbí a má yìí lọ àmì lọ <laughs> à ń padà bọ̀ all right now ẹ jẹ́ kí a kí àlejò wa ìpè wọn ṣe ẹ bá kí àwọn ara lé ká máa kalẹ̀ mọ́ lọ. tó àdúpẹ́ ẹ̀yin ara lé àdúpẹ́ tí ojú tẹ fún wa náà kò ní fọ́ orí tẹlifíṣàn Orísun a sí i. Um, cousin yàmọ̀ lẹ́yìn tí a. ẹ wo kò ojú kó pọ̀ kó tún pẹ́ sókí báyìí náà lọ́bẹ̀ oge kò níye ìgbà tásìkò fi ń pè bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ mọ̀ wípé ìpè ìpéjú báyìí náà lálàáfíà tó bá ti ń kọjá bí adìbàbà sí ò sí nǹkan bẹ́ẹ̀ o. mo ní gbogbo bá ti bí tá a fẹ́ ti fẹ́ máa lọ wo eré ìdárayá pàápàá jùlọ ní gbogbo àsìkò tí orílẹ̀-èdè nàìjíríà bá ti ń play ẹ jẹ́ a máa ṣe jẹ́jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí wípé eré báyìí là ń fọmọ ayò ṣe eléyìí nímọ̀ràn láti ẹnu cousin Fáfúnmi triple s yẹn náà rèé successful super striker àní tí ẹ bá gbádùn wa mr success ló sọ wípé ẹ jẹ́ àtúnpàdé torí wípé afcon special edition ó ń tẹ̀ síwájú. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́run ọba tó fún alẹ́ tó tèmi náà ṣe ọlọ́run tó fún aláǹfààní àlẹ́ kan sí ibi tá a gbá gòkè náà náà látúngbà sọ̀kalẹ̀ níbi bá gbókàkẹ́ akébùgbọ̀ ẹ̀yìn tí ẹ ti wo ètò ti òní lágbára ọlọ́run a tún máa pàdé dáadáa ó dá márùnkù mi ò mi ò gbàgbé mi ò gbàgbé àwọn kí ló máa ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè Egypt àti Zimbabwe ìyẹn ní àṣálẹ́ yìí ẹ wo ẹ̀yin ẹ̀ tẹ̀ síbẹ̀ tó bá ti di aago mẹ́jọ ànígbà gbogbo ìpè tó bá gbogbo àtẹ̀jíṣẹ́ tó bá wọlé lẹ́yìn aago mẹ́jọ lálẹ́ ànígbà ẹ jẹ́ ẹ tètè máa tẹ àjíṣẹ́ rí nǹkan báyìí lórílẹ̀‐èdè Egypt àti Zimbabwe máa gbá ẹni tó bá ti gba ìbéèrè wa ẹ̀bùn ńlá ó wà nílẹ̀ o ètò Orísun tẹlifíṣàn tó ti gbé kalẹ̀ pé ká fún yín kẹfì sọ̀rọ̀ àjìjà dáadáa ẹ ibi tẹ́ máa tẹ̀ sí òun náà ni orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tí ẹ ń wò lójú amóhùnmáwòrán yìí yẹn ẹ tẹ̀ síbẹ̀ kí ló máa ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè Egypt àti Zimbabwe ẹ tẹ̀ ìyẹn sí orí ẹ̀rọ amóhùnmáwòrán orí ẹ̀rọ ìyẹn ti tẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí yẹn dáadáa tẹ́ bá ti ṣe síbẹ̀ á kà nígbà tí ní agbára Ọlọ́run gbẹ́yìn tó bá dẹ̀ ti gbà á mú ẹ̀bùn wá fún yín ó dá o títí ọlá lágbára ọlọ́run tá a tún máa fi pàdé ní àkókò kan náà ìyẹn tí a ó máa mú wá fún yín ìyẹn bí ó ṣe máa ṣẹlẹ̀ pàápàá ẹ̀mọ̀gbẹ́láyé náà ní orílẹ̀-èdè Egypt àti àwọn akẹgbẹ́ wọn Burundi Burundi náà máa kó jọ ara wọn ní agbára Ọlọ́run ọ̀rọ̀ o dìmọ̀sálẹ̀ pùsẹ̀tà náà lórúkọ tèmi Ọlámilékan Dáramọ́lá ohun tẹ́ máa ń ṣe tẹ́ máa ń tà ẹgbẹ́ wá sórí ètò kájọ fi gbé káfi tiwa báyìí káfi gbé tìyín lárugẹ títí ọ̀la tá máa fi wẹ̀ kárí ẹ kí n máa kí gbogbo àwọn tá a ti darapọ̀ wa láti bá a ṣe tòní Libi thank you my able sister ti fẹ́ thank you my able brother Emmanuel àwọn náà lọ́jọ́ ń bá a gé tó ń ṣe gbogbo ẹ̀ tó ń gbé tíwájú tó ń gbé sẹ́yìn ongo thank you my able brother títí ọ̀la ọ̀ láti máa fi rí pàdé bye bye.